mùsùlùmí méjì tó ń dupò ààrẹ ẹlẹ́gbẹ́ apc ti fààyè sílẹ̀ fáwọn onígbàgbọ́ láti ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú rẹ̀mí tinubu ló sọ bẹ́ẹ̀ lásìkò táwọn obìnrin tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú apc ẹkùn gúúsù wọ oòrùn kóra jọ láti ṣàtìlẹ́yìn fún èròǹgbà aṣíwájú bọ́lá tinubu àti kashim shettima tó jẹ́ igbákejì rẹ̀ ní olúrẹ̀mí tinubu tó tún jẹ́ ìyàwó olùdíje sípò ààrẹ sọ pé ẹlẹ́sìn kan náà tẹ́gbẹ́ òṣèlú apc fà kalẹ̀ fún ipò ààrẹ àti igbákejì ẹ̀ ti ṣí àǹfààní sílẹ̀ fáwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì náà láti ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú rẹ̀mí sọ̀rọ̀ yìí ní pápá ìṣeré ńlá kan tó wà ní Sùúrùlérè nílùú Èkó lọ́jọ́rùú túsìdeè ọjọ́ keje oṣù kejìlá ọdún yìí lásìkò ìpolongo ìbò táwọn obìnrin ẹgbẹ́ òṣèlú APC gbé kalẹ̀ fáwọn tó ń dupò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú wọn ó ṣàlàyé pé Tinubu àti Shettima ń bọ̀ wá ṣe àyípadà rere sí ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà ni sẹ́nitọ́ Rẹ̀mí ní tó bá jẹ́ ti ọ̀rọ̀ mùsùlùmí méjì tó ń dupò ààrẹ àti igbákejì ẹ̀lẹ́gbẹ́ wa ni kò ní wàhálà nínú rárá nítorí eléyìí yóò fààyè sílẹ̀ fáwọn ẹlẹ́sìn míì láti ṣerú ẹ̀ lọ́jọ́ iwájú láìpẹ́ láì jìnnà a máa ráwọn kìrìsìtẹ́nì méjì tí wọn yóò jáde fúnpọ̀ ààrẹ àti igbákejì ẹ̀ ó wàá fikún pé káwọn èèyàn má ro gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ o kí wọ́n gbárùkù ti àwọn tó lè ṣe é monísọ́lá sàká ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́yìn.